Hello everyone, welcome to Tony Talks. Welcome. I hope you all are doing well and today's video is good. So let's get right into it. And uh, thank you for all my subscribers. And if you are new here, thank you. And don't forget to hit on that um, subscribe button so that you will not miss out on our future videos. Thank you. And please, there no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Finally, there is fatherly advice. There is station advice. There is motherly advice. There is friend advice. Èmi fún friend advice in the phone, And she's showing massive love to me. Right and left, right and left. So why you not say, "Ejo Emma, Emma buo"? ẹ má bú o. we are all adults here. We are all adults here. So see, adults in the wa. So when someone say, let's show massive love to my father, Ojaja is our father. So we have to, I need that to respect Kotoso. We show mercy to you, sir. Thank you, sir, for being there for my friend. On the old open, èmi ti bá àwọn ọ̀rẹ́ mi ò kí wọn, àwọn ọ̀rẹ́ mi kí wọn. She's only fully herself. No, no be personality we mingle with her now. That's why one third of murder cases involved. Ó sì ẹ̀sìn ní oníkàbọ̀ eh, ń show massive. Bàbá Ọjájá ṣàkóńwó mi. Ṣàkóńwó mi. Àjọ ń wòra wa báyìí ẹ máa rẹ́rìn ibi tẹ ní pala ní òtẹ ibi tẹ bá jòkó sí ni ajá ń wọra wa ní àbíbí àti now àmọ́ we don't want to twist ayẹyẹ update kò jẹ́ kò jẹ́ wá gba station lọ <laughs> kábíyèsí kẹpẹ sà àbí ẹpẹ sà èyí ní ká bóun kí bàbá wa ẹni ah, ah. bóyá ó sọ fún pé gba station lọ bẹ́ẹ̀ mi náà ṣe ń sọ pé tọ́yìn sọ pé àmọ̀rìn láàrin èmi àti ẹ kí ló sọ mo ní gba station lọ bóyá nǹkan tó sọ fún náà nìyẹn so ẹ ṣe sà ẹ pẹ́ sà. Eh, eh, kábíyèsí o ọba wa adéyẹ sẹ́kọ̀ndù ẹ̀pẹ́sà onikabo on behalf of my friend ni èmi nìkan mo kí yín o yókù tó wà mí ò kí yín o ó sì yẹ yín ah, ah, mi wọ́n bá tó dáa tó gbà àbí o ebi ọba yes so ẹ pẹ́ fún wa sà ẹ kó àtúnṣe ìlú bẹ́ẹ̀ ṣe ń kọ kó wa jẹ pẹ ó sì yẹ so ẹ̀hẹ́n so Yoruba will show massive tank That does not mean that uh, the Oba is supporting her. di Oba, no, no, no, even she can, Oba can support anybody. don't forget. Abba can support anybody. Let Abba, yes. But now, she say Abba, me show massive love. Love. Please. Ẹnìkan ló ń bú ọba. Òun wá ẹjọ́ ká mẹ́yìn èèyàn kí ló dé ta fi ṣe báyìí. Ẹnìkan jáde àsàtì àná ìjẹta. Ó ń bú the same mobile. Oh, what wá jáde. Ó ní ká bóun massive. Ah ah. Massive ni. Mean King Ojoja is backing her. Massive ló pè é. Ẹ̀yin èèyàn. Kàbí kí ló jẹ́ ẹ eh, only ní massive love massive ìmassive love máa fi jóyin bàbá máa fi jóyin bàbá mi ìmassive love ìmassive love náà ṣò ọba ń ṣò massive love fún ni ṣó ti lè yín one of our ọmọ ìrankíran comment on NIV page that they are jealous of her. I told them at that moment, what is good about her that will be making us to jealous of her? Nobody is jealous of her now. Don't mind anybody that say we are jealous of her. People don't understand what is mean of jealousy. People don't understand. Police in why only wanted. Any you're jealous of her. She not wanted That is not jealousy. You are mistakenly uh, eh, uh, eh, missing kankan together. Àròyé ẹ pọ̀. Ọlọ́run. Ó pọ̀ ju kí lẹ fẹ́ tẹ́lẹ̀. Eh? you are you are missing something together you don't miss it together ah ah someone said eh, kó gba station lọ ẹ sọ the update is only because of the show everybody yeah oh Adébùkọ́lá thank you mm-hmm. ah ah jealous by food nobody jealous in never that is not jealousy Ah, àwọn tí wọ́n máa ń tì wá náà nìyẹn tá a bá ti ń ṣe nǹkan tí ò dáa ṣẹ́ẹ̀kẹ́ sọ fún wa pé kò tá à ṣe ò dáa ẹ máa sọ fún wa pé we are doing well you are doing good we love you you are the only one that is saying the truth which truth when someone is saying what is not supposed to so ẹ bá wí which truth the person is saying àwọn máa sọ nǹkan tí ò dáa you are saying olóòótọ́ lu ah you are enjoying you ẹ̀dọ́ yìí nìkan láti máa róòótọ́ irọ́ lẹ̀ ń pa ẹ máa róòótọ́ ń bò mí náà stop fooling each other on eh, eh, ọ̀dọ́ yìí nìkan láti máa róòótọ́ hmm, kò sí kò sí anybody bẹ́ẹ̀ so ọ̀dọ̀ lágbádá nìkan lẹ́sìn máa ń rò tọ́dọ̀ kàmẹ́dùn but did she mention any ọba or any ọba she will soon mention to ọláyìlá báyìí she mention any ọba or any or or no ọba she will soon mention Tinubu ẹ̀yin ò mọ bó ṣe máa ń jà kí ni wọ́n yẹn ni yes I know that she may have the reason i know she have reason for update don't get her twisted oh, nobody is backing backing her oh. everybody will be running away from her oh. yes so because she's she will tarnish their image mm-hmm. nobody eh, don't say nobody will run from her nobody Because má sọ pé nobody will run from her let me tell you something here another man food is another man poison You may not like her. Why some people will love her? You guys easily forget how Naira rule when it's come to matter. I know people. Mm. Mm. Emma, Emma follow ẹ máa fọ́lù nǹkan tí àyànfẹ́ and sọ ẹ kàn ẹ ń try láti divert nǹkan tí àyànfẹ́ sọ ni you guys really forget our narrow rule. it's true eh? hmm. when it comes to matter I, hmm, I know people ọ̀rẹ́ àmọ́ now olórí ìnáwó orí kìnìún yẹ̀sù má lọ fún àmọ̀rí lóyún má lọ fún àmọ̀ your face is white ta ló fún àmọ̀rí lóyún oyún tí ẹ̀yin ológìnì àmọ̀rí ó dàbọ̀ ó dàbọ̀ jàre ìyá mi ológìnì ló fún mi lóyún ológìnì ló fún mi lóyún ológìnì ló fún mi lóyún ẹ jẹ́ kí n sọ fún yín kankan tí ẹ̀wọ̀n èèyàn mọ̀ tí wọ́n mọ̀ lórí ọ̀rọ̀ ọba yẹn mo fẹ́ sọ another person if I yẹ kó tara is my food <laughs> jealous of Dorcas lásán àbí bloody with èlò láìfà <laughs> nobody is jealous of anybody àlùjọ ni àlùjọ ló fún mi lóyún irọ́ ọkọ mi ló fún mi lóyún Emi ò kì í ní ọkọ kí n tún mi lo lọ́kọ ló lálẹ́ tí sista mo pé ká wọn wọn eléyìí ò ṣàṣàrà bò sista mo pé ká wọn pé wọ́n jọ ń bára wọn sùn lónìí nínú yàrá kan náà wọ́n jọ lọ sí hòtẹ́ẹ̀ ní December ṣe rántí so òun àti sista mo pé jọ ń sọ̀rọ̀ ó fi sista mo ṣe ṣe godmother ńgbà yẹn so sista mo pé wọ́n á ní wọ́n fẹ́ lọ ṣe Christmas party ní December nígbà tán dé níbẹ̀ òun àti sista mo pé ọkọ ẹ̀ dẹ̀ mọ̀ pé ọwọ́ la fi ọwọ́ la gbélé o ó ti yé yín so kún ìnáwó rí bẹ́ẹ̀ ni òyìn yes na my leader ma kì í ṣùgbọ́n kún olórí ni olórí ni ṣó ti yé yín owó ọlá fi sí o wọn wá yàrá kan you are looking good better than bala blue blue blue thank you jàre fún mi bí tí wọ́ọ̀dù náà ṣe mí bẹ̀ àmọ̀rí mi gbàgbé na Nigeria we dey remember Adedoyin case dey bring the picture with vice president adin ehem he deny immediately some big personality deny dem sue who is yes but ṣé mọ̀ pé ẹ̀yin èèyàn ń gbàgbé nǹkan kan ṣe rí case ten five orí ayélujára ni dó um, àwọn nǹkan tí ń ṣe ní ọ̀dà jíǹsì yàn kó ṣe gbọ̀ngàn lẹ́ka ẹ̀ máa yóò wọ́n kọ́ra máa sọ mọ́ if you want to know more about this thing you can inbox me then I will tell you the full gist not on social media okay Yore is now Olori Ife reason she is appreciating Ojaja láéláé ẹ̀dùn ti ń gbé ìyá olórí ire ọkẹ́ tí ọmọ ti káàbọ̀dé ẹ má sọ bẹ́ẹ̀ náà ah ẹ̀rù tó tún gbọ́rọ̀ lọ sóòtú ti dolórí nísìnyí nífẹ̀ẹ́ torí pé ó ti appreciate ọba sóòtú dolórí good evening àtàrà àwòsàn ní mohammed jẹ́ torí pé ó ti appreciate ọba àjàjà sóòtú dolórí commentator kí ló ń ṣe yín náà torí pé ó ti appreciate ọba àjàjà sóòtú dolórí àgbọ̀ ọkùnrin jáde ah! torí pé ó ti appreciate ọba àjàjà sóòtú dolórí. Ah! Ah! ṣìkòkò dá ìbọn oúnjẹ àjẹkù àlùfọ́jú ni. Ah! Mm, níbo do you want her to destroy the palace amori gbé kámẹ́rà èmi ò ní jẹ́ èmi ò ní gbé kámẹ́rà lágbára ọlọ́run àwọn tó máa gbé kámẹ́rà ń gbé kámẹ́rà torí pọ̀ tí ah! ọlọ́run o ah! hmm. ṣé láàrin ìjọ́ wo ló ti sáré dolórí ló ti dolórí òun ṣó jáde ẹni tẹ́kùnjọ́ tó ti wà nílé táwọn ọlọ́pàá sọ pé ibi tá a ti rí ogudu Ojota ijafun, ijakiri kan ibo ṣé ó la pálásì lọ́jọ́ lórí ni àbí níbi tó jókòó sí náà ṣé inú gòtẹ́mi fi sí níbàyí ṣé inú ibẹ̀ ba ti wá ló ti wá ló ti wá ló ti wá fẹ́ ṣé inú ìgò tí èmi àmọ̀rí sọ sí ṣé bẹ́ẹ̀ lọ́ba ti wá fẹ́ ah, ọba náà ò ní fẹ́ fẹ́ nínú ibẹ̀ kí ọba kẹ̀ ọba fẹ́ nínú ibẹ̀ ó kọ̀ mọ́ ọmọ fẹ́ dá bàtà tẹ́ńsọ̀n yìí ni ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó mọ̀ pé tóun bá gbé anything let's continue to emphasize that Okete gbàṣùgbà station lọ but the case has been compromised take it or leave it. Mm. Mm. àyànfẹ́ olúwa ṣàǹsọ kínní látànà Amori have a good man at home she can never even gbé kámẹ́rà o ah! ṣó ti yá ṣókè ṣé ọ̀rẹ́ mi ti gbé camera. láàfin ilé Ifẹ̀ náà nìyẹn bẹ́ẹ̀ náà ni ó ti gbé pamela ilé Ifẹ̀ nìyẹn kí ló dé kí ló dé kí ló dé ọba òkì nítorí pé ó ti appreciate ọba ó ti adó lórí náà nìyẹn ó ní másífù lọ fún ní másífù lọ àti ìmọ̀ nǹkan tán ṣe fún bóyá ó ní kó gbé advice kó gba sẹ́sàn lọ ó dẹ̀ rògbé kan tán sọ fún òun yìí ó tọ́ ni o ó dẹ̀ kí wọ́n ṣẹ́yìn ò mọ̀ pé ó máa wò ó pé eh, kúnlẹ́jẹ̀ ṣe ṣó lánàá ṣe ṣó lánàá àárọ̀ yàbí dàbọ̀ ṣe ṣó àbí mi ò wo ṣó yẹn bọ̀ máa lọ padà wò mo believe pé nínú ṣó yẹn bí ó máa pick point kankan bẹ̀ because they everybody watch each other èní ìsìn mo ṣe nǹkan sómi o mo sùn lọ ní pápá mo ṣe tán báyìí mo dáná sómi ò ráyè lọ gbogbo anybody but mo mọ̀ kán wà live mo ń wo àṣọ ọ̀rẹ́ tó ṣe kù so ẹni mo padà wò tán so mi ò padà bọ́ sí wọn kí tó bọ́ sí live so ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn kò sí ẹni ọba ó sì mọ̀ pé ẹ mọ̀ pé wọ́n ń sọ gbogbo èèyàn ń ṣe ṣòpè ẹni ọba tí wọ́n bá ti rí tó bá ti associate ẹ̀ mọ́ wọ́n máa drag ẹ̀ wọ́n ṣe no she play she want to play on uh, people intelligent ni mo ṣe wà yẹn èmi ni mo máa wá kẹ̀kẹ́ àmọ̀rí lọ èmi mo wá kẹ̀kẹ́ àmọ̀rí lọ́wọ́lọ́wọ́ <laughs> ọ̀rẹ́ mi ológìní ológìní má dà lóhùn ṣó ti yé yín ṣó ẹ gbàgbé ẹ̀ náà ẹ ká máa sọ̀rọ̀ ìtàn sọ̀rọ̀ ní December so sista mo pé ṣe rántí òun òun ló gbé kámẹ́rà wọ́n dẹ̀ nínú yàrá kan ní wọn first day wọ́n jọ subẹ̀ àwọn sun orí yàrá kan àwọn sun orí bẹ́ẹ̀dì sista mo pé sun yàrá kejì ìgbọ́n táwọn èèyàn fi sọ fún pé òbá má gbà ṣàbọ̀ sista mo pé gẹ́gẹ́ bí àbúrò pé ẹ mọ̀ gẹ́gẹ́ àbúrò mi lè máa dé ilẹ̀ dẹ̀ ti ṣe wá máa bọ̀ náà kò ní mí ní akọlẹ̀ jíìsì jíìsì jíìsì bọ́ńgbà táwọn wá rí pé di fọ̀n fún fọ̀n fún No one. what a what a this what a that náà wọ́n ra tó díjọ́ kejì náà ní she cannot sleep with here oh, because it's not possible But only, èèyàn ṣe mama buy báyàn soon. ṣé o rò pé àwọn ti sùn lọ ni ṣe rántí dà ó kò oh my ó máa bá àwọn be a ẹgbẹ́ òun ń so òun ló gbé kámẹ́rà èmi kọ́ èmi ò ń lọ sí hòtẹ́ẹ̀lì kí n lọ gbé kámẹ́rà pẹ̀lú ọkọ̀ ọlọ́kọ̀ then àwọn ọmọ kan wà how ni age is not number náà mo mọ̀ yẹn náà pé love is the most important thing but àwọn kọ̀ọ̀kan wà tí yóò kì í ṣe ẹni tó ti báyọ̀ tí mo tó ti báyọ̀ tí mi ò láìkì ṣe èmi èmi àti ẹ̀ tá bá fẹ́ ṣe a máa ma ó yẹ ká máa ma ṣe a máa ilẹ̀kùn ilẹ̀kẹ̀ má jà síbílẹ̀ èmi àti ẹ̀ máa jọ máa ṣe ẹni tó jẹ́ pé ó ti bẹ́yàn bẹ́ẹ̀ yẹn ṣe bó ṣe wà yẹn ṣebí kí ní dọ́dọ̀ wá pé wọ́n ní àwọ̀ lẹ́nujọ́ mẹ́ta kan bí gbogbo la ó kan ti parí ẹ̀ ó dọ́dọ̀ mi náà pọ́n láwọ̀ even ìyá onídùúró gan kí ni wọ́n dọ́dọ̀ mi pọ́n ní pé wọ́n láwọ̀ kékeré kan pé ìyá wọn láwọ̀ wọn ọ̀jà bọ̀ ìyá fà sẹ́yìn níbi ọdún ẹ̀ pé ah ó dẹ̀ wà tó gẹ́ báyìí ẹ́ kò ṣe pé mi ò gbọ́ náà mo sọ pé ó gbọ́ nǹkan tí máa ń gbọ́ bọ̀ gbà tán ti ní pé wọ́n ti sọ mí lẹ́nu lórí ayélujára ìwọ ló bá ń gba information ẹni mo dẹ̀ agbẹnu mi dákẹ́ mo dẹ̀ agbẹnu mi dákẹ́ ṣó mo dẹ̀ agbẹnu mi dákẹ́ kò sí bí ọba máa ṣe kínní mo máa mọ nǹkan mi mo máa gbẹ́rù mi dákẹ́ ni pé ọdún mi kọ́lẹ̀ ti máa gbọ́ so ìgbà sí ìyá onídùúró tán béèrè pé à ẹnijọ́ mẹ́ta yìí ó ní à òun ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn ẹ mọ̀ wọ́n sìn adrasi lẹ gbé lọ fún èèyàn ló introduce yín sí wọn túrò tóyìn gọ̀ngàn rẹ̀ mi lẹ ṣe mọ̀ ẹ débẹ̀ ẹ ní kinní kan kinní kan torí òun àti tóyìn gọ̀ngàn jà nọ́mà ọdún ló wà kẹ́yìn tó dé síbẹ̀ tó bá yá yín ṣe gan ó yẹ kẹ́ lè rí ìjà yẹn parí ó yẹ kẹ́ lè rí ìjà yẹn parí mọ̀kàkà yẹn parí ìjà yẹn ẹ ti wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ àtẹ̀ránṣẹ́ sí Tóyìn wọ́n pè lábújá wọ́n mú àkáǹtì ẹ̀ wọ́n freeze ẹ̀ ó fẹ́ lọ sí ibẹ̀ wọ́n lọ rù àwọn fẹ́ẹ́ arrest ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn ti rántí tí wọ́n fẹ́ẹ́ arrest ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn tán ti plan dé tó bá ṣe pọ̀ pẹ́lọpẹ́ póun náà mọ̀yàn wọ́n wá ní òkè kó resume sábìjà ní ọ̀rọ̀ láti bẹ̀ náà transfer case ẹ̀ tágọ̀ pé òun náà pọ̀ òun yàn lọ́sùn lọ́sì lálẹ́ ọjọ́ ìwọ̀n bá ti mọ́lé ṣe bẹ́ẹ̀ náà ṣe sọ pé yá kó ṣe live chat kó ṣe live chat because ìgbà tó dé police station òun ló fẹ́ ṣe ìrìnà kó dẹ̀ pàkì ó wa mọ́tò ẹ̀ lọ police station ni ìgbà tó débẹ̀ ó ní à lágbájá báyìí òun náà ní kéèsì náà ok wọ́n ní kọjọ resume sàbújá òun resume ṣáwọn resume ni ẹni tó gbé lọ ẹ bèrè pé ṣán resume ìgbà tí wọ́n fi máa mú ọ̀rẹ́ mi àti eh, eh, mọ́níjà àti ọkọ ọ̀rẹ́ mi ní Àbújá kò ṣe pé wọ́n dédé mú wọn náà ó fẹ́ lọ gba owó wọ́n freeze account òun náà ni bó dẹ̀ ṣe débẹ̀ báyìí àwọn ọlọ́pàá kọ̀ dájókòó ní péyà àwọn pé ń bọ̀ ẹmọ bank manager yẹn kọ̀ tẹ kóòdù ni àwọn ọlọ́pàá wá lọ kọ́ tó yú fọ́n tó dọ̀ wọ́n ti dọ́dẹ̀ it is true now how many cream the onídùúró don sell since the matter láéláé ṣó ti yé yín so ẹ ti gẹ̀ẹ́tì ẹ̀ ẹ̀rọ kípa tí mo sọ láti ìjẹta pé kò advertise mọ̀ ṣé kò bẹ̀rẹ̀ sí advertise náà látàrán tó ń gbé síbẹ̀ tí mo ní torí wọ́n ní kò bọ́ọ̀n tajà náà ṣe délé ẹ o àkàkò bọ́ọ̀n tajà ṣèbí mi ni ẹ bí mi ṣe ń glow fún mi bí tí wọ̀ lẹ́yìn tó ń ṣe gbogbo iṣẹ́ mi báyìí àwọn náà ṣe iṣẹ́ àmọ̀rí mo tún lò láàárọ̀ yìí ó tún di three days tó bá ti ń lo cream video má lò lójoojúmọ́ ó máa funfun jù èmi ẹ̀wọ̀n kémi pupa ọ̀rẹ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ so mi ò lò lójoojúmọ́ mi ni wá mi ò fẹ́ ṣe yanyan yoyoyo jù. Yo, yo, yo, so tí bá ti lò tí bá ti ṣe scrubbing wọn èyí mo scrub ó dẹ̀ tún di bíi so mi nílò other cream yẹn ní fúyà fúyà fún three days so that àwa tún kàn so ti yé yín so tí bá ti ti lò èyí sì mo lò ọ̀la mi nílò bí ó tún di bíi Saturday àbí Sunday ẹ máa mọ̀ tí n bá lò ẹni pé àtijọ́ ta mo sọ fún yín pé mi ò lò ẹ máa rí pé kíní tí mo ṣe ẹ máa rí pé ó ń change àmọ́ ìṣó lóòótọ́ ni olóyè ti lóyún fún ọba wa ní Ifẹ̀ kò kò lóyún bo ló ti débẹ̀ ìyá oníkì ti wọ wọn ṣá ọlọ́run when are you going to Naija ó yẹ kí n lọ ní nọ́mànọ́mà ó yẹ kí n lọ Naija ní August bomi tí mo, mo yí gba ọdún dé ní ìtẹ̀ ọ̀kẹ́tẹ̀ sí mi tẹ̀ sí ìlọ́wọ́ tíkẹ́ẹ̀tì mi ò tiẹ̀ tí mọ̀ bọ̀ mi máa lọ títí tí bá lọ ní mi mọ̀ bí àmọ́ ṣe lọ yẹ ìbọ̀ tí bá lọ mọ̀ ẹ máa mọ̀ tí bá lọ lọ́gọ́sì ajẹ́ September láàrin oṣù méjèèjì yẹn ṣá tí bá lọ lọ́gọ́sì máa lọ September ṣe fẹ́ fún mi nìkan ni ológì ní ọ̀rẹ́ mi tẹ́fẹ́ fún mi nìkan fún nàìjà ni tẹ́fẹ́ ra tíkẹ́ẹ̀tì mi ni ṣe máa ra tíkẹ́ẹ̀tì mi ó yẹ ra tíkẹ́ẹ̀tì mi kí lọ nàìjà I'm sure they will still later arrest need your Oniduro. She will be, oh, she will bring it, bring out to them. Hmm. Even the woman was. Hmm. Mo rí nǹkan tó bá màmá yẹn sọ̀rọ̀. pity for ìyá yẹn ní parọ́ fún. Èmi kémi máa tètè pity yẹn. Mi pity fún ìyá yẹn. Mo rí nǹkan tó bá màmá They ah, ah, like nǹkan tẹ́ni yẹn sọ. Ó láálí wọn. Ah àwọn ìyá kan máa ń sọ̀rọ̀ ó lálì ìyá yẹn ọ̀hún náà mọ̀ pé ẹni ẹni kan ṣe mọ̀ pé ẹni tó wọn gbàdúrà ti fún tó wá wà nínú ìṣòro ṣọ́kọ́ wọn fi sílẹ̀ ni èmi náà dẹ̀ rí sí sí kò sí màmá yẹn sọ mẹ́rin ṣó possible ẹ̀yin náà tẹ̀ ń kọ́ mi tẹ̀ ń wò mí sí tẹ̀ ń wò mí ṣó possible kí màmá yẹn fọmọ yẹn sílẹ̀ nínú ìṣòro tó wà kó lè fi sílẹ̀ ẹ má jẹ́ ká máa ṣe ẹ tábà má ní ká wo dúdú ìfàmà wa tábà ní wá wo ọmọ yẹn ṣẹṣẹ gbogbo èèyàn wọn á dáná sun pa ó ti ṣe gbogbo èèyàn jù èèyàn tó ti ṣe ti pọ̀ jù mí mo wà wáyé tó jẹ́ pé ìwọ ní gọ́gọ́ ló ṣe gbogbo wọn pátápátápátá àwọn náà ṣe náà but ìwọ ti ṣe gbogbo èèyàn jù ti pọ̀jù ti pọ̀jù gbogbo wọn tí òkè àti awúláyẹ̀ sìn nàìyá onídùúró ọ̀rọ̀ dàwí faith òkè àti awúláyẹ̀ sìn torí tó kọ ṣáàtì yẹn túṣe lẹ́nu jẹ́ mẹ́ta tó sọ pé irú awúláyẹ̀ náà ṣó túṣe ṣé yẹn ṣe ṣòfin mọ́ ẹ́ owó orí pé o tún ti ń lọ fọwọ́ ìfà awúlájà because orí pé lédi yẹn kọ́mẹ̀ntì sọ́dọ̀ eh, sí ọ̀dọ̀ eh, ó kí mi ó kọ́mẹ̀tì sí wo bí ẹjọ́ tó birthday mi ó kí mi ní happy birthday ṣé yẹn ló bí ẹ nínú ni ọ̀rẹ́ mi love ológì ni see how she dey she dim her eyes You know that. ọ̀rẹ́ mi love ológì ni see how she dey dim her eyes ọ̀rẹ́ mi love olódì ni ta ló love ṣé mi ṣé mi lẹ́ni mo love mo dim her eyes mi ò máa ṣe ṣìnà bẹ́ẹ̀ yẹn ṣìnà ò máa wà nínú ẹ̀kan tèmi mi má burú mi ní kí n tó má rì mo ti ṣe gbogbo gbogbo ẹ̀ mọ̀ àwọn tó àwọn tájọ ṣe kékeré wà níbí báyìí nà ọ́ àwọn tó mọ̀ mí mọ̀ mí nà ọ́ àwọn tájọ kékeré wà níbí kí n má èmi ṣe gbogbo àwọn èkó ni mí nà ọ́ ṣé mo sọ fún yín pé virgin ni mí ni ọmọ èkó ni mí gbà táwa lẹ́kọ̀ọ́ àti ja gbogbo ayé lọ àti ṣe gbogbo ẹ̀ lọ́gbàlẹ̀ ti má rì nìyẹn àti dúró sórí ọwọ́ wa mi ti má rì nà ọ́ She's giving her advice to be bully people, Abby. I don't pity her. Mm, no, no, no, no, no, no, no. I'm not sure she's... Before the advice, she can bully her. Let's talk about it. Before she started advertising for that woman, she can bully her. So, ẹ má jẹ́ ká máa ṣerun kọ bẹ́ẹ̀ yẹn. Kó tó di pé màmá yẹn gbé advert fún. Ṣé ọmọ yẹn ò kí di pé advert wà lọ́wọ́ ẹ̀? Ṣé gbà tó ń búlì sá fún mi bí mi ò sí níbẹ̀ o ṣé ọ̀nà advert ìgbà tó ń búlì eh, kí ló ti ń porúkọ ẹ̀ yẹ̀yẹ́ mẹ́sàn kò tí ní advert kókó ń gbà yẹn after two years ó gba advert kò tí ì ní advert ìgbà tó ń bú àwọn èèyàn tó ń bú àwọn ọba tó ń bú àwọn ìjòyè kò tí ì ní advert kò ní advert gbà yẹn kò gbá advert yá yẹn tó ti yé yín ẹ má gbà pé àjọṣe kékeré lábẹ́ step ọlọ́run ẹ má gbà pé torí pé wọ́n gbádùn àti fún ló ṣe ń búyọ ẹni tá a rán níkà ìka ń bẹ ẹnu ẹ ní ká wá wò pé ńgbà tí ẹwọn èèyàn tí ọ̀rẹ́ mi ọ̀hún tó bẹ̀rẹ̀ sí bú sá fún mi bí ti wọlé ẹjọ́ mẹ́ta yìí ẹni news yẹ màmí à news ni hmm. stop ìjàre na comedy comedy ni ẹ má ẹ má dàlú à ah, ọ̀rẹ́ mi ẹ gbà mí o ọ̀rẹ́ mi òkèlè ọ̀rẹ́ mi lọ́hùn ó gbé ọba ọ̀jájá sórí péèjì ẹ̀ ó ní kí àwọn èèyàn kọ́ bọ́ òun kí lọ́rùn bá ní à ó ti dolórí ẹ gbọ́ dolórí kó dolórí ẹ mọ́rú advice tí ọba ọ̀jájá fún bóyá ọba ọ̀jájá sọ pé gba station lọ ló kí wọn pé help me show massive, massive love ọ̀rẹ́ mi ṣó pọ̀ jù yẹn lọ. Hmm? ó ní ó ní help me show massive love ọyàn bá ní ẹ ó ti lọ fẹ́ wọn ó ṣe mí ní no no no no no no no no gba station lọ lásọ pé àkọ́tọ́wọn náà sọ fún nìyẹn pé gba station lo so please ẹ má jẹ́ ka ma ká máa ronú bẹ́ẹ̀ yẹn pé anything ṣó ti yé yín family ọ̀wọ̀n ìyá àbèjì àti family bàbá àbèjì ọlọ́wọ̀n ẹ̀yin méjèèjì ọlọ́wọ̀n fún yín ní kínní à ń play ohun ṣẹ́gun lọ lánàá ẹ̀yẹ́ ká play ohun ṣẹ́gun yẹn yàn fáyín tí ẹ̀ wò mí ní alẹ́ àná ohun ṣẹ́gun lélẹ̀ ẹ jẹ́ à play ohun ṣẹ́gun ó yá. Wọ́n táwọn Ah, I have the document where. Ta ló fún yín ní authorization láti máa sọ̀wọ́ ṣọ́lọ́pàá fún authorization? Ara àwọn ọlọ́pàá fún authorization. Ṣọ́lọ́pàá ò fún yín lẹ́tà bẹ́ẹ̀ ṣe máa máa sanwó torí dàtà máa wé ẹ̀rọ fàbí. Bẹ́ẹ̀ni ma. So ibo lòun ti wá gba kíní tó fi máa dédé pé mọ́ṣúárì at what ṣé part of family yín ni ṣé bó lòun ti fi àwọn ọmọlẹ̀ ní November. Pápá ó lòun sí lára ìdúgbòye gbọ́n ló máa máa fi kàn mí ṣe. owó ṣẹ́gun lẹ́ ń gbọ́ yẹn. àkíyèsí ah, àwọn tó ń sọ fún bóun ló ṣe ẹ̀kú fẹ́ ṣé ẹ mọ̀ pé wọ́n sọ pé òun ló san òun náwọn lọ́wọ́ sanwó ṣẹ́gun ti wá fún ní challenge báyìí àtànà bí a ó lè máa wò mí ṣó sì wọ́n gbé lọ yẹn ṣó yẹn wà nínú ẹ̀ ṣó tẹ́ bá ń gbé lọ ó wà nínú ẹ̀ ohun ṣẹ́gun wà náà ìmọ̀ tẹ́ fi gbé ṣéṣó yẹn lọ evidence ni ṣẹ́gun béèrè lọ́wọ́ yín pé kẹ́ fún wa ni ìmọ̀ nǹkan tíṣò mi ṣe tẹ tó ṣe ya nǹkan lára yín mi ní mi ò bu yín mi ò bá yín jà ẹ wá máa wá bí kẹ́ ẹ wá máa wá kọ́gbọ́n ọgbọ́n ló yẹ kẹ́ máa kọ́ lọ́dọ̀ Àmọ̀rí ìdí tí mo sọ pé kẹ́ máa kọ́gbọ́n ni pé Ọlọ́run ó ní ẹ̀yin sanwó bọ̀bọ́ yìí dẹ̀ jáde pé wá fún wọn ní rìsíìtì tẹ́ ẹ fi sanwó torí àwọn ni ọlọ́pàá fún ní ààyè tí ó bá jẹ́ pé o sọ fún wa pé ẹ̀yin lẹ sanwó á jẹ́ pé ìwà àti àwọn ọwọ́ ṣẹ́gun ẹjọ́ ríra nìyẹn ọ̀fun ìtí ṣẹ́gun dẹ̀ dúró lórí ṣòkan tó ṣe níjẹta pé àwọn ẹ̀ máa gbọ́ bí a kì í plẹ̀ fún ẹ kó gbọ́ pé àwọn àti ẹ ò ríra torí èmi ò kí láìka òun yan màdàbí pé irọ́ ó máa ń ní mi lára ó ń sọ fún wa sí kan tó ń pètì fún wa sí ni pé ẹ̀yin lẹ sanwó àyẹ̀wò ṣó o mọ̀ pé tí àwa náà bá fọpọlọ gbé pé kí Ṣẹ́gun wá bá wa sọ̀rọ̀ torí mò ń tẹnumọ́ láìgbà tó ti sọ yẹn pé a ní ìdọ̀rọ̀ látọ̀dọ̀ Ṣẹ́gun kí Ṣẹ́gun wá bá wa sọ̀rọ̀ now Ṣẹ́gun ní pé ó ní pé ẹni kó mú rìsíptì yẹn jáde yẹ kí n tún plẹ̀ fún ẹ ó ní ẹni kó mú rìsíptì yẹn jáde ibẹ̀ lòun ṣẹ̀ṣẹ̀ ó gbàgbọ́ ó gbàgbọ́. ó ní pé evidence ló yẹ kó o gbé jáde má sọ pé lẹ́nu nǹkan tí Ṣẹ́gun sọ fún ẹ́ bíbá ìlélẹ̀ Ṣẹ́gun ló ṣàlẹ́ǹjì ẹ̀ ìwọ ṣàlẹ́ǹjì ẹ̀ padà massive love so bàbá wọ jájá òun kọ́ ni evidence evidence gogogogo ni mo fẹ́ kó gbé jáde posted by your admin ni o not by you posted by your admin so that they will not use all this thing you are doing against you in the court of law. Because when you are wanted and you are posting something, you are telling police Nigeria that they don't know what they are doing. They are mumu. Anything you want to post, instead of it to be posted by admin, so that you will be twisting their brain like, okay, it's admin. Now you forget to put admin. You forget to put admin there. Now, Ṣẹ́gun challenge yẹn by báyìí pé ẹ wá fún wa. Eléyìí àbẹ̀jà èmi ò ní bẹ̀jà náà. Ìkọ́síwọ náà lè ṣe ni mò ń ṣe tí kò bá rú àwọn èèyàn lójú tó rú àwọn ọmọ nàìjíríà lójú tó rú gbogbo àwọn èèyàn lójú nǹkan tí mo ṣe yìí ò lè ṣe ṣẹ́gun ló jáde lálẹ́ àná bíbà ló ní pé òun nídìí evidence pẹ̀yìn lẹ sanwó ó nítorí pé àwọn ni ọlọ́pàá fún ní authorization láti rí ọmọ yẹn láti lè máa sanwó mọ́ṣúárì òun dẹ̀ lòun sanwó mọ́ṣúárì ṣebí mo sọ fún yín báyìí pé ó ti sọ lọ́jọ́ kan pé nígbà tí bàbá àbèjì dúrọ́pù kínní ìkọ́ ló fún bàbá àbèjì ni pé ó san owó ọjọ́ méjì tọ́wọ́ tí kínní ẹ̀ bá ti kọjá ọjọ́ méjì tí tó ṣe gbé wá ń sìn kó lè pọ́n tètè wági padà tó bá ti kọjá ọjọ́ méjì wọ́n máa ju dànù. so kò mọ̀ pé òkú tó sí ẹsẹ̀ wọn máa jáde ní ẹ̀yìn rẹ̀ ní ṣẹ̀sùn ni kò mọ̀ pé òkú tó sí ẹsẹ̀ ìwọ mo bá wí o bàbá àbèjì ni mo bá sọ̀rọ̀ omi ìdọ́dọ̀ tiẹ̀ mọ́ o tiẹ̀ ti wà lẹ́gbẹ̀ẹ́ kan kò bàbá àbèjì ò mọ̀ pé òkú tó sí ẹsẹ̀ máa jáde nígbà tí bàbá àbèjì débẹ̀ kan tó sọ ni pé tí ò bá padà wá gbé eléyìí tó bá gbá wá ń sanwó nù ni o ló ṣe lọ lé kí bàbá àbèjì tó délé ó sì gbé táfíkà kó wá kó ìbejì bàbá àbèjì délé láńlọ́ọ̀dù òpó ní tó gbé lọ ń kọ́ ó ló ti kú ah, bàbá láńlọ́ọ̀dù ètò ìyá mú fóònù wọ́n ti kọ́ àwọn ìbejì yẹn kú bẹ́ẹ̀ wọ́n ti kó wọn lọ òun náà ti ń palẹ̀ mọ́ ó ti ń palẹ̀ mọ́ bàbá bàbá ní bàbá ò ní lọ bàbá ti sá ó pe nọ́mbà tí wọ́n fi pè ya ọ̀nà ọmọdọmọ yín kù ìyàn níbo tó sì yẹ yín. lógin nínú wàhálà tó sì yẹ yín so wọ́n ti sáré kó ìbejì yẹn kúrò nílé èmi mọ bí mo kọ tí tẹ tí ìgbọ́ bèjì yẹn fi ṣe wọn kan bí ẹ̀dẹ̀ láìkì bèjì ni ẹ̀yin lè mọ̀. now ọlọ́pàá ọ̀hún ṣẹ́gun wá lọ mú ọlọ́pàá nígbà tó rí pé kọsí bàbá bèjì sọ pé aláàbúrò mi dà ó ní owó nìkan lọ wá wá báyìí owó ni owó mọ owó tán lọ wá wá owó tán wá fi sin owó tán wá fi ẹni àbí kí ló ń ṣe é ó dẹ̀ dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó lọ mú ọlọ́pàá wá èèyàn kú ẹ̀ tẹ̀lé mi o àwọn ọlọ́pàá dẹ̀ tẹ̀ta lẹ́ni ni òun lélẹ̀ wọ́n lẹ̀ tẹ̀lé e nígbà tó dijọ́ kejì ibo ló gbé sí ó ní mọ́ṣúárì mọ́ṣúárì ibo ojúwe ẹ mọ̀ pé mo sọ fún yín pé pépà kíní yẹn wọ́n rí lápò ẹ̀ wọ́n dẹ̀ tẹ̀lé lọ bàbá àbèjì ẹ̀gbọ́n bàbá àbèjì wíṣí ṣẹ́gun táwọn fi ká ò tẹ̀lé wọn lọ o ẹ̀gbọ́n bàbá àbèjì ló lọ pẹ̀lú àwọn méjì kan gbàtàn débẹ̀ wọ́n rí níbi tán tẹ̀ síbẹ̀ àwọn pípẹ́ ẹ̀dẹ̀ ń ta máa sanwó lọ nítorí pé owó ẹ̀ tí kò sówó owó ìní nìkan wọ́n máa ṣe náà ti wẹ̀ fún náà ṣe gbẹ̀ náà gbé síbẹ̀ lọ́gbọ́n yẹn dẹ̀ lókè wọn máa sanwó ìdówó sí gbogbo àwọn èèyàn dẹ̀ ń fún wọn lọ́jọ́ yẹn mo sọ fún iye tí èdè jẹ ọmọ yẹn dẹ̀ ń san lọ wọ́n dẹ̀ ń san now wọ́n lọ gba ṣé ọmọ gbàgbé pé ọlọ́pàá wọ́n gba pépà tó jẹ́ gan bàbá àbèjì ṣe rántí ó gba gbogbo ẹ̀ ìgbà tí kinní yẹn lọ́wọ́ yẹn wá sọ fún un pé ó sọ̀rọ̀ kan láàrin kan ẹ lọ́wọ́ ṣó kan tó ẹni ó sọ̀rọ̀ máa lọ kọ́ tọ̀rọ̀ yẹn wá ó ní owó mọ́ṣúárì là máa máa san lọ báyìí ó dáa wọ́n wá ní wọ́n kọ́ létí ọgbẹ́ni yẹn mọ́bẹ̀ yẹn bó ṣe wà yẹn bẹ́ẹ̀ náà ṣe ń rí sójú ẹni tó fẹ́ mú wọn nira jáde sójú anything ewa wá ọṣẹ máa ṣe àyẹ̀wò fún òkú àyẹ̀wò àti kínní kan náà pé nǹkan méjì àwọn èèyàn dẹ̀ bọ́ta àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ ṣe àyẹ̀wò àwọn èèyàn tẹ̀ kọ́kọ́ ní láéláé àwọn bàbá àbèjì ló yẹ kán ṣe thank god pé àwọn pípù yẹn àwọn pípù yìí bọ́yẹ sọ pé wọ́n kàwé tó wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé irọ́ àwọn lòun máa ṣe ọ̀dọ́ yín ló kú sí ẹ jẹ́ kàn wọ́n ṣe ẹ jẹ́ kàn wọ́n mú lọ́ọ̀yà tí wọ́n wá ẹ jẹ́ kàn wọ́n mọ ẹni tó fẹ́ ṣe wá dókítà tí wọ́n wá ẹ jẹ́ kàn wọ́n agbófinró wà ń bẹ̀ kọ́wọn mú tiwọn wá bó ṣe wá jẹ́ kọ́mọ yìí wá sọ pé àwọn lọ́wọ́ sanwó yẹn ó tún kọ́kọ́ rú gbogbo everybody lójú ẹ má gbàgbé because àwọn àwọn ìyá family ìyá àbèjì ti dúró ní standby tóun rẹ̀ sọ pé okay. ẹ̀yin ẹ yọwọ́ ẹ̀yin ẹ máa wò wọ́n lókè wọ́n gbé bàbá àbèjì lọ ọ̀tọ̀ nìkan tó sọ láàárọ̀ lálẹ́ lẹ́yìn yẹn wọ́n gba lọ́ọ̀yà fún ọmọ ọ̀rẹ́ mi yẹn ló gba lọ́ọ̀yà fún wọ́n transfer ẹ̀ lọ sí Àbújá ìgbà yẹn wọn ò mọ̀ pé Àbújá ló transfer ẹ̀ lọ tó bá jẹ́ pé Táfíkì lọ wò ṣáàmọ̀ pé Àbújá ni ìgbà tí Táfíkì jáde àwọn ti dé ìgọdọ àwọn ti dé èèmẹran eh, àwọn ti dé lálá wọn mọ bí sábà méjì wá o kìnìkan kìnìkan mo bá ṣẹ̀dọ̀ kan tẹ́ ọ́n ní má lọ ṣe òfin tuntun bá tún lọ ṣe òfin tuntun pé bó lọ bá bèjì wà ọ̀nà bàbá ìjì ti wà lábújá mo bá ní táwọ́fíkà máa rìn jìnnà olóòmọbi tán wà àbújá náná wà o torí tó bá jẹ́ pé o lọ wò ó níbi ìgbà tó fẹ́ transfer tó bá jẹ́ pé o dé station yẹn gangan lọ́jọ́ yẹn wọ́n á sọ fún ẹ pé wọ́n ti transfer ẹ lọ sábújá wọ́n á sọ fún ẹ pé wọ́n ti transfer ẹ bọ̀ mi mọ̀kọ́ tó tí táfíkà náà àbí ṣé mo gborúkọ yẹn ṣá táfíkì táfíkà táfíkà táfíkì mi mọ̀kọ́ tí táfíkì náà rí tó fi ń sá táfíkì ò lọ síbẹ̀ mo wá ń táfíkì ọlábùjá ló wà máa wulẹ̀ jìnnà mo rò pé wọn náà mẹ́kọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn wọn náà ti wà lábùjá now pàtó dé àbújá ọlọ́pàá wa ni kí ló ṣẹlẹ̀ báwo ni ọmọ ṣe jẹ́ àwọn tí wọ́n gbé ọmọ wọn ló ṣẹ́gun ọlọ́kàá bá ní ó dà má bọ̀ afẹ́rí yín wọ́n bá mi kọ́ sí ọ̀rẹ́ mi náà má bọ̀ afẹ́rí yín wọ́n mi kọ́ sí lọ́wọ́ ṣíbí má bọ̀ afẹ́rí yín táọ́fíkà yìí náà wọ́n mi kọ́ sí kó má bọ̀ nígbà tí àwọn ọlọ́pàá retí wọ́n remú wọ́n retí wọ́n rí mú ọ̀rẹ́ mi ò yọjú Taofiki ò yọjú àwọn fámìlì àwọn tibí wọ́n wọ́n pariwo lórí ayélujára wọ́n fọwọ́ lágbára lójú o wọ́n fọwọ́ lágbára lójú o mẹ̀kúnnù o mẹ̀kúnnù o ṣó ń lọ lọ́sùn lọ́sì yaba wọ́n fọwọ́ lágbára wọn lójú o ẹ má jẹ́ kó di kéèsì Mohbad o àwọn ọlọ́pàá fẹ́ avoid kéèsì Mohbad ìyẹn náà ṣe ń já ọ̀ràn yanranyanran lórí ayélujára tí ò ti tàn lẹ́yìn kódà wọ́n wá yọjú sí wa àwọn fámìlì yìí fi ẹ̀sùn báyìí kàn ẹ́ wá yọjú sí wa wọ́n lò jí gbé ògbé sá lọ wọ́n lò fi ń pawó torí owó tó fẹ́ fi pa ló fi gbé sá lọ wọ́n ní ti kú sọ́wọ́ ẹ̀ wá yọjú sí wa wá ṣàlàyé ṣé lóòótọ́ ló gbé sá lọ ṣé lóòótọ́ ló fi pawó ṣé lóòótọ́ ló kú sí àkàtẹ́ ẹ̀ wá ṣàlàyé ó sọ fún ọlọ́pàá pé òun ló kọ̀ yẹn báyìí tèmi sọ yìí ó ní pé òun lówó mọ́tò ó máa rí wọn àwọn ọlọ́pàá dúró gbogbo ọ̀sẹ̀ yẹn aṣàwáwo mọ́tò àwọn èèyàn sọ pé àwọn ọlọ́pàá yìí invite ẹ̀ ó jáde lálẹ́ ọjọ́ kan ó lóun nídìí mílò òun nídìí tíì òun wà bed rest tó kàn bóun sẹ́ndì mílò òun wà bed rest ẹ má gbàgbé pé ní gómìnà táwọn ọlọ́pàá ti tọ́ ti ń wá ẹ tọ́ ti nídẹ̀ẹ́ àwọn náà bẹ̀rẹ̀ sí ń tèlè bí kí ló ń ṣe bá pe ẹni ó pé ní níṣọlá ó pé ní níṣọlá ṣùsí yẹn ó ṣe láìfù lọ́jọ́ yẹn ó ṣe kíní wà tó dijọ́ kejì ẹ̀gbọ́n bàbá Bèjìtú ẹ̀gbọ́n ìyá Bèjìtú jáde ó ná ọlọ́pàá a ní ẹni tá a fẹ̀sùn kàn ó máa ń ṣe láìfù wọ́n máa ló ń ṣe láìfù o ṣàrò pé àwọn ọlọ́pàá ò rí wọn ni ẹ má gbàgbé pé àwọn ọlọ́pàá náà wọ́n ń dúró pé kí ló ń ṣẹlẹ̀ kò sí bọ́ọ̀ṣì lè sọ pé wọ́n manipulate kíní tó this one àwọn kan ní is a manipulation kíní kan àwọn fámìlì olóògbé yẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n ti ẹ̀rọ ní ọjọ́ tá a bá fojú gbé lòun ló máa ń gbé ni lọ ọjọ́ tá a bá fojú di ń gbé ni lọ àwọn fámìlì olóògbé yẹn gangan fídíò tó ń ṣe táwọn èèyàn ń pósìtì do you know gbé tán bá post video ṣó mọ bó ṣe rìn tó ni tágì Nigeria police gbogbo everybody bẹ̀rẹ̀ sí tágì wọn true it is dem má wà gbé Facebook máa sọ fún yín pé Eh, tó ń rìn lélẹ̀ you can follow it everyone bẹ̀rẹ̀ sí tágì wọn dàtò di ó wá lọ ṣe oyè bọ̀bọ́ yẹn tún jáde ó ní ọlọ́pàá ẹni tá a sọ pé kẹ́ bá wa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ wọ́n máa lọ wọ́n máa tún wọ́n máa lọ sí lọ joyè wọ́n máa lọ joyè wọ́n máa ti fọwọ́ lágbára lójú sórí wa ní mẹ̀kúnnù ní kíníkan kíníkan ibẹ̀ ni wọ́n lọ́pàá tó pé ah, ah. kọ́lọ́pàá tó gbé wanted léèyàn lórí wọ́n máa gba processing lọ́ọ́yà nǹkan kan dání wọn ò lè dín lọ gbé wanted wálé e lórí o ẹ má gbàgbé ṣé ń bọ́rọ̀ yẹn lọ ibẹ̀ lọ́wọ́n ọlọ́pàá tí wàá gbé sí wàá jọ oyè níjọ́ Sunday àwọn èèyàn ṣàbẹ̀rẹ̀ sí ń ṣe ṣùpò kò sí ń bẹ́ẹ̀ ó wà ń bẹ́ẹ̀ ó kọ́kọ́ jẹ lọ táwọn èèyàn rò pé kò sí ń bẹ́ẹ̀ lóòótọ́ nígbà tó di ọwọ́ aago márùn-ún ló bá sọ fídíò pé òun wà ń bẹ́ẹ̀ náà ṣe tó jẹ́ pé ó ti kọ́kọ́ gbogbo wọn tó wà bẹ́ẹ̀ ó ti bí sí ó ti pín wọn kọ́ máa ṣe fídíò ọwọ́ lómi ṣe fídíò ní kọ́ máa post ẹ̀ bó ṣe ṣóòbí tó ti jókòó báyìí tán ń jó yìí lólórí nìyẹn òun lọ́kọ̀ọ́ bá ní wàá tì í nǹkan tó sọ fún wọn ni pé o strong dọ́tọ̀ ni kò ní bed rest normal normal ó yẹ kó kọ́ síbẹ̀ pé the oye have cancelled due to my health condition or due to one reason or the other she can put it at intelligent to support ọ̀rẹ́ mi nù wọn jẹ and to deceive the public you, you, you say you know how to deceive the public no you don't know how to deceive the public. If you want to deceive the public, there is a way you will deceive the public. That the public, you don't know you are deceiving them. You can deceive the public by writing, ah, everywhere tí ń dà kí ni ẹ má bínú. Àti dé o, everywhere tí ń dà kí. Ah, ṣé ń fi ẹlẹ̀ ni àbẹ̀wò ni iná títàn? good evening mami good evening kí ló ṣe tó ń tàn tó ń pa òun ló dẹ̀ mọ̀. mọ̀ bí èlé tún máa kú bí ò ní kú ẹ kú ètè mi nìyẹn jàre ìrèké láì kí n máa wọ̀ mí lójú everything dark ó yẹ kó deceive public by putting sórí nǹkan tó yẹ kó ṣe lẹ́yìn lèmi sọ fún ẹ̀yìn rẹ̀ mi pé the oye is cancel àwọn ọlọ́pàá òkè iná yìí wá jẹ́ kẹ́kẹ́ mi wú ò ní wọn ní sábà pé kẹ́mi ò wú òkè iná yìí ni kí n pa ni kọ́mẹ́dì làwa ń ṣe bẹ́ẹ̀ ni amọ̀rí èmi nìyẹn jàre princess torílọpẹ́ èmi nìyẹn amọ̀rí olóríire àwòrìlà èmi nìyẹn òkìtì gbé màmí ó yẹ kó deceive public tó bá yẹ kó deceive public lọ́jọ́ yẹn bóyá kìíní yẹn wà sọ́rí ẹ mọ́kọ̀ tí jésù sọ ní please ẹ bá wa share thank you ó ní pé ṣó possible kí ẹ lè jẹ́ kí ọjọ́ ìrè kọjá lórí mi ọ ní irọ́ wàá jẹ ìyá ẹ ká ló bá dì sí public lọ́jọ́ yẹn àwọn olóògbé yẹn bó ṣe ń sọ bó ṣe ń sọ lọ́bàá láì kọ́mẹ́dì ni o ẹ má bìrì ní kankan mi o gbà tó wá dìrọ̀lẹ́ bó ṣe sọ fídíò sórí ayélujára ni ah! bó ṣe sọ báyìí mo ní ah! jẹ́ ìfọ́nbù one thing about ogun tó ṣe máa ń ròlù ni pé tí tẹ bá fẹ́ bó ṣe bó ṣe gbé ọ̀jàjà sí yẹn sìn ṣọmọ she play game she want to play intelligent with people àwọn ẹ ẹ ní fọ ìgbà tí ọ̀rẹ́ mi àgbà tó play lé mi lórí pé ẹ ìyẹ́ rẹ lú kọ́mẹ́ǹtì sọ́dọ̀ àmọ̀rí níbi támọ̀rí ti ń bu ẹ ó rò pé màá fọ̀ sórí ẹ̀ bóyá màá lọ bú òun àbí màá bú àwọn ìgbà tí ìyá yẹn tó ń bú fún mi beauty world bí ọ̀rùn pé màá bọ̀ wọ́n mo ní bú yín mọ́ mi ọ̀rẹ́ mi àgbà mo kí n ṣe bẹ́ẹ̀ wọ́n tó èmi bẹ́ẹ̀ yẹn àyẹ̀mọ́ ìgbà ló máa ń ṣàṣe bíi pé wọ́n bú mi bẹ́ẹ̀ yẹn ṣé mo máa ṣe bẹ́ẹ̀ ni pé mo rí wọn ni mi ò ní láti bú wọn náà ọ̀rẹ́ mi ni wọ́n kí n fẹ́ bú wọn so ó fọ̀ sórí bí <laughs> station of the art ìyẹn jókòó sí ọ straight from the art bá jókòó sí ọpọlọ ẹ bẹ́ẹ̀ ni mo takú sọ́dọ̀ straight from the art jọ tàn wí pé ah, ọmọ ilé ọmọ yẹn máa fẹ́ fọ́ọ̀lù là ń wá gbóná kí sọ́dọ̀ náà ti ó ń fi pé ìwọ òjò rọ̀ kíní kan àwọn èèyàn lọ bẹ̀ ẹbí dípẹ láàárọ̀ yẹn ọlọ́pàá lọ bẹ̀ lóòótọ́ wọn ò rí ni kò sí ń bẹ̀ ọlọ́pàá lọ́bẹ̀ láàárọ̀ wọ́n fẹ́ lọ gbé kò síbẹ̀ kíláàsì lọ gbé kò síbẹ̀ kò wá everything sì ló gbọ́ tó wá dìrọ̀lẹ́ wá jáde ṣó yẹ kó ṣe ṣó yẹ kó gbé sórí kiri ó wá lọ play sórí intelligent ló bá lọ gbé jáde àwọn ọlọ́pàá bá ní water invite tó wá lọ ṣe pàtí sọ pé lówó lọ́wọ́ wọ́n dẹ̀ mọ bí pàtí yẹn wọn tó wà ń bẹ̀ yẹn wọ́n máa gbé fún wọ́n máa file lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n fáìlì everything wọ́n máa gbé sí one thirty one thirty yẹn ló bí nínú wanted báwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo wà ní nàìjíríà yes but wọ́n ní kò yọjú náà àwọn olóògbé yìí ń pariwo pé eh, eh, ọmọ ti yọ nǹkan lára ọmọ wọn kí ló pọ̀ ọmọ wọn ibo ló gbọ́ wọn ọmọ lọ ó gbọ́ ọmọ lọ fọ́dún méjì ó wá gbọ́ ọmọ padà wá. gbọ́ bàbá àbèjì ń pariwo pé bàbá àbèjì wà bàbá wọn ọjọ́ bàbá àbèjì wà ló wà lábùjá kò dá àbùjá ó pè wọ́n wọn ló wà lábùjá lóòótọ́ ó lè ní ló pọ́jọ́ méjọ ìyẹn ẹ ti fi ní sílẹ̀ èyí ló pé ọ́sàpá náà ló pé sixteen days àbí kí náà ló pé lánàá èèyàn kan kà mú ní ẹyin ẹsẹ̀ mọ́ kà ní mọ́ àná tẹ́lẹ̀ yẹn ló pé lánàá mo ní ẹ bá wọn kà á ni ṣé sixteen days náà ló pé lánàá àbí nǹkankan ọ̀ṣàkàṣà ṣé ẹ̀ńkẹ̀tì ẹ̀ńkẹ̀tì ọ̀rọ̀ tí mo sọ yẹn so kò kí ń ṣe pé àwọn kan ló ń bẹ ẹ̀jẹ̀ àbí nǹkan fámìlì yẹn odò tẹ́ fojú gbé lọ òun ló fẹ́ máa gbé ẹ lọ báyìí àwọn tó fojú di lódò àwọn fámìlì yẹn àwọn tó rò pé bóyá sórí àwọn kankan wà tó jẹ́ pé má sọ fún yín pé àwọn kan ló máa ń jà fún yàn àwọn kan máa dúró tì ẹ́ ni pé àwọn tó tì ẹ́ ní expect sórí kéèsì yìí wàláì mo sọ fún yín pé àwọn tó ń sọ̀rọ̀ báyìí tẹ́ yẹyẹyẹ àwọn kan àná àwọn tó ń ṣe ọ̀dájú àwọn náà pọ̀ jù àwọn náà mọ̀ pò máa yọjú náà kò sí ọba kò sí ìjòyè kò sí president tó máa sọ pé òní yọjú pé wọn ò ní fídíò ẹ̀ ó máa yọjú forty days tó ti wà ń bẹ̀ hmm. ó máa yọjú kò sí ọba kò sí jòyè only thing tó máa ṣe ó máa yọjú but kò sẹ́ni tí ò mọ̀ eh, consequences tó wà ń bẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ kò sí consequences tó wà ń bẹ̀ ni pé tó bá yọjú they only detain you tọ́wọ́ ẹ̀ bá mọ́ wọ́n fẹ́ sílẹ̀. Si when you have your evidence tó ní gbogbo nǹkan tó lè fi néèlù wọn ó máa fi sílẹ̀ gbọ́kọ̀ fi ojú rinjú pẹ̀lú fámìlì yẹn bóyá tó bá wá débẹ̀ wọn gangan náà máa ní ẹ jẹ́ ká fi sílẹ̀ ẹ jẹ́ lọ yanjú ẹ̀ ní ká lọ yanjú ẹ̀ nílé bóyá bẹ́ẹ̀ but nísìnyí ó ti dọ̀rọ̀ ìjọba tí wọn ò lè yanjú nílé mọ́ tí wọn ò lè yanjú ẹ̀ ní tó jẹ́ pé bó ṣe wà yẹn ìjọba gan ò lè fọwọ́ gbé mọ́ sábẹ́ ṣó ti yé táàgì ìjọba gan ò lè gbowó gbé sábẹ́ mọ́ ó ti dọ̀rọ̀ gbogbo àgbáyé ó ti dìgbò tí gbogbo àgbáyé ti mọ̀ ń pa ẹ̀ so kò sí ẹni tó máa fẹ́ bẹ́ẹ̀ fọwọ́ bò ó nobody sì kò sẹ́ni tó sọ pé ó jẹ̀bi torí tẹni tó bá sọ pé ó sọ pé ó jẹ̀bi ṣé wọ́n rí i pé wọn ò tí ì ka ẹ̀sùn yẹn pé ó jẹ̀bi tó bá débẹ̀ tọ́wọ́n fámìlì yẹn bá bí ẹ lóòótọ́ àwọn èèyàn believe lórí eh, voodoos àbí nǹkan kan yẹn but ó possible fúnra rẹ̀ kó jẹ́ kí Fọdúṣọ́ fúnra rẹ̀ kó kó sínú ẹnìkan tó ṣe kẹ́lẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí vomit nǹkan tó ṣe kó ló bá fẹ́ rí nǹkan tó bá fẹ́ tá fẹ́fẹ́ rere so àwọn fámìlì yẹn gogogogogogo ló nídìí ẹjọ́ pẹ̀lú kò ń ṣe social media pepper dem team gang mm -mm. all those um, gang fighting èmi mo bí wọ́n ti ní gang fighting justice fún Folúṣọ kò yẹ kó jẹ́ gang fighting I am not fighting you you are not fighting me so why would I go fight with them abi anybody against you no the truth of the matter ni mo sọ go and yọjú sí àwọn family yẹn even kó tiẹ̀ máa wà jẹ́ pé ọlọ́pàá ló fẹ́ lọ gan ó lè yọjú family yẹn gangan fúnra rẹ̀ bó ṣe wà yẹn mistake tẹ́yìn tó máa ń ṣe máa ń ṣe ni pé torí pé ah, ó ti ń bá àwọn tíìmù kan sọ̀rọ̀ irọ́ èmi ò kì í ṣe bẹ́ẹ̀ máa wá dọ́dún ẹbí ó ti ń bá tíìmù yẹn sọ̀rọ̀ wọ́n ti gbàbọ̀dè wọ́n ti manipulate nobody manipulate anybody immediately sì kíní yẹn ṣẹlẹ̀ tó rẹ̀ tí gbogbo ọwọ́ tọ̀hún yẹn tó gbé mẹ́yẹn why tó fi lè wise up lẹ́sẹ̀kẹsẹ̀ kò bá má jalè ẹ lórí tótó yìí náà yẹn tí wàá ń ṣe yẹn ló wà lọ sẹ̀wà àbejì kan kí ló pẹ́ pé wọ́n ẹ wá ní tẹ̀ kọ́kọ́ bí mi lọ́tọ̀nà pé kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀wọ́n àbejì yẹn kò tiẹ̀ sí ìkọ́ yẹ kó o ní ṣe pẹ̀lú ọ̀wọ́n àbejì yẹn for now àìsàn ọlọ́run àwọn èèyàn níbẹ̀ ṣọ̀kan tí mo sọ yìí o kò sí nǹkan tó gbọ́dọ̀ ní fámì mí ni kò máa ràn wọ́n lọ́wọ́ mí ni kò máa ràn wọ́n lọ́wọ́ wọ́n dájí má gbé wọn wá sórí sórí gbogbo yẹn gan lè lùsì against wọn ní court of law tẹ́ ń lọ lọ́hùn ní Àbújá ni o abuja ni court of law báyìí bọ̀ pé òun súnmọ́ fámìlì yẹn àìrọ nǹkan tó o sì ń jẹ tó o ti kó lórí ẹ̀ tó wá tó má tẹ̀ send family yẹn sí admin yẹn you have to say admin show ní sense ni dánwò family yìí sílẹ̀ náà tí ọ̀dọ̀dọ̀dọ̀ náà wọn míì wà nílẹ̀ náà àwọn tá a ràn lọ́wọ́ bí tá a dé tá a ti bára wa tó bá sọ yẹn fún admin yẹn wo bí tá a bára wa a ràn wọn pípì lọ́wọ́ bí tá a bára so ibi tẹ́ bára yóò ti tó tí wọ́n family yẹn wá. No, I do. No, no, no, no, no, no, no you don't do that no no no no no ẹ má bàjà àyànfẹ́ olúwa ẹ ṣe wà káàkiri báyìí náà. nǹkan ẹ ẹ má bàjà ẹ má bára yín don't don't ẹ bara bára please this matter is not our matter it is Folusho family and Suraju family only what they need is that they should gba station lo. kí wọ́n lọ ṣe ní fún bẹ́ẹ̀ èmi ò rí nǹkan kan tó bá dìjú nínú kan gba station lo. so ẹ gba station lọ ẹ má bàrà yín jà ẹ má jẹ́ kí àwa jà tẹ́yìn bá ń jà lórí nǹkan tí ò kàn yín àwọn ìjà yìí àwọn ìjà tó máa ń jà yẹn mi ò kí ń láìkẹ́ tẹ́ bá fi ń ṣe fracas ẹni rí di nǹkan tẹ́ ń lọ tí ọwẹ́ ò tọ́wẹ́ ò tí ó ní tí kò bá sí nǹkan kan tó kan owó ẹ̀ ń bẹ̀ ó máa jáde náà ṣẹ́mọ̀ ni ó máa jáde tó bá sí kan tó kan ọwọ́ ẹ̀ ń bẹ ó máa jáde tó ikọ̀ tọ́wọ́ ẹ̀ bá mọ́ ń bẹ̀ àwọn fámìlì yẹn gan ò ní jù sílẹ̀ náà ah, ah. àwọn fámìlì yẹn ò ní jù sílẹ̀ so bí kinní yẹn ṣe ń rí nìyẹn àwọn fámìlì yẹn ò ní jù sílẹ̀ so ẹyẹ má jà tó ti yé yín ẹ má fi bára yín jà àyànfẹ́ help me copy and paste to her page thank you. Ayọ̀fẹ́lúwa, even Baba Ibeji and his family has no say on this issue because they did not marry Iya only the family of Iya during the cast. Yes, yes, yes, yes, yes. Yes, yes, yes. So, imagine ki, imagine kí ẹ lo jà lórí or conversation lo. gba station lọ. Ayọ̀fẹ́ àti Abánkẹ́ Ọmọlá. Ayọ̀fẹ́, ẹ má Anybody have the right to write anything? Èwo ni ẹni kò lọ kọ́ sórí wala. Ayọ̀fẹ́ wàhálà yín pé ẹ̀dẹ̀ ẹ̀rẹ̀ lọ́mọ ọmọ yìí ṣe rí àyànfẹ́ bó ṣe wáyé kó máa láìpẹ́ tírí gàgà gbogbo yẹn ó ní kán lọ kọ́ sórí péjì ó wà live so that kán lọ pèsè síbẹ̀ why not <coughs> ṣe rí àyànfẹ́ yẹn wàá lè pọ̀ wàhálà yín pọ̀ àyànfẹ́ ẹ máa àyànfẹ́ olúwadẹ̀ nìyí o kéde fúlọ́jọ́ orúkọ yẹn tẹ wá ń jà káàkiri ẹ. yéè ní ìfẹ́ ká máa bára wa jà kọ́mẹ́dì ni ká máa ṣe ṣó ti yé yìí ká máa jà she did not offend us mi èmi especially kò kò ṣe mí o èmi náà dé ṣe so we are always saying nǹkan táwọn olórí ayélujára pé kó lọ sí kó lọ torí àwọn family yẹn ni ẹlẹ́la sísì mami good evening ọ̀rẹ́ mi torí àwọn family yẹn náà ṣe ni kó lọ síbẹ̀ kó lọ clear rẹ̀ ọmọta eke thank you kó lọ clear rẹ̀ tó bá ti dọ́dọ̀ àwọn family yẹn kó clear rẹ̀ báyìí ṣáàdì kí ló dé